alékún ìkẹ́ ọlọ́wọ́ba anú ọlọ́wọ́ba kó bá nabi sallallahu alaihi wa alihi wasallam àti àwọn ará ilé annabi àtàwọn sahaba àti gbogbo ẹni kọ̀kan wa tí a ń tẹ̀lé lánà nabi sallallahu alaihi wa alihi wasallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ alkiyama a kí gbogbo níbi tí ẹni kọ̀kan wá wà tí a ti ń gbọ́wa báyìí ipe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹ̀rẹ́rẹ́ tí a ń bá lọ nínú àlàyé òun náà ni sharhu nawaqidul islam nawaqidul islam òun náà ni àwọn nǹkan tí ó bà islam jẹ́ ẹ̀rẹ́ tí sheikh الشيخ العلامة محمد بن عبد الوهاب رضي رحمه الله تعالى سيما كجو wọ́n ṣe àkójọpọ̀ àwọn nǹkan mẹ́wàá kan wípé àwọn nǹkan mẹ́wàá yìí min aṣaddi ma yakunu khatara wa min a'zami ma yakunu wuqu'a nínú àwọn nǹkan tí ó lágbára jù tí ewu rẹ̀ tó tóbi jùlọ ni ومن أكثر ما يكون وقوعا wọ́n sì wà nínú àwọn nǹkan tó wọ́pọ̀ jùlọ nínú nǹkan tí àwọn èèyàn tí wọ́n ń kó sí nínú àwọn nǹkan tó bà ìsìláàmù jẹ́ àwọn nǹkan wọ̀nyí ju mẹ́wàá lọ ṣùgbọ́n mẹ́wàá yìí oní Sheikh náà sàlàyé wípé àwọn èèyàn sábà máa ń kó sí jùlọ lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan mẹ́wàá yìí òun náà ni a ń gbìyànjú àti sàlàyé fún wa ní ìlò tíra sheikh al'allama a sheikh salih bin Fawzan al-Fawzan sheikh Fawzan rahimahullahu ta'ala tíra wani an lò láti fi sàlàyé nawaqidul islam mẹ́rẹ̀wáyìí tíra ta pè ní durusun fi sharhi nawaqid al-islam durusun fi sharhi nawaqid al-islam àwọn ẹ̀kọ́ nípa ìṣe àlàyé àwọn nǹkan tó bá islam jẹ́ òun náà ni wọ́n pè tíra yìí so àwọn ọ̀rọ̀ tí sheikh Fawzan rahimahullahu ta'ala hafizahullahu ta'ala tí wọ́n sọ nínú tírà yìí òun náà nìkan tí a gbìyànjú àti sàlàyé fún wa àti wá bá débi àwọn ìbéèrè àti ìdáhùn lórí àwọn ọ̀rọ̀ eléyìí tí ó ti sáájú tí sheikh al'allama ibn fawzan rahimahullahu ta'ala tí wọ́n bí wọ́n léèrè nínú dùrúsù yìí wọ́n sì dáhùn lórí ẹ̀ ìbéèrè alákọ̀ọ́kọ́ òun náà ní man fa'ala naqidan min nawaqid al-islam man fa'ala naqidan min nawaqid al-islam ẹnikẹ́ni tó bá ṣe nǹkankan nínú àwọn nǹkan tó ba ìsìláàmù jẹ́ thumma taba ba'da dhalik lẹ́yìn tó ṣe gan yìí túbá hal lahu ìjẹ́wẹ̀ ní báyìí ṣe yóò rí àforíjìn lọ́dọ̀ ọlọ́run bá bí àbótí ẹ̀kí tán fún bí ìyẹn bá ti lè kó sírù nǹkan yìí ó túbá kò túbá o ṣe bẹ́ẹ̀ ṣe ló lágbára tó yìí ṣe ẹni tó bá ṣe ṣe títí ẹ ti bàjẹ́ kanlẹ̀ mẹ́yìn náà ni tí ò ti ẹni láǹfààní débi wípé ibi tí nǹkan yẹn lágbára dé ìbéèrè wa ń wáyé lórí wípé bẹ́ẹ̀ jẹ́ sàlàyé kí ní ìbò ṣe lágbára tó yìí tẹ́tẹ̀ yẹn bá ti ẹ̀ ṣe tí tó bá túbá tó lè rí tábà ṣá rí tẹ́ ní kìíní ìlágbára dé tẹ́gbẹ́gbà mí bẹ̀tọ́ pé tọ́bá mú nǹkan lè fún yàn tọ́ sàlàyé bí nǹkan ṣe lágbára tó ìyẹn lè máa wó pé hì sí lẹ́yìn bá ti ẹ̀wá ṣe rú pé ọ̀rọ̀ rẹ̀ ti bọ́ sórí báyìí naam wọ́n bèèrè lọ́wọ́ wọn bẹ́ẹ̀ pé tabarẹ́ ni tó ṣe ìkan nínú àwọn nǹkan tó ba islam jẹ́ yìí lẹ́yìn náà tó túbá kí náà pè ní tauba òun náà ni kíyàn ṣẹ́rí padà kúrò níbi aburú kan tó yàn ṣe ìtàn pè ní istighfar wá ní kó tọrọ àforíjìn lórí eléyìí tó ti ṣe sáájú istighfar kó wá Ọlọ́run bá lálá foríjìn pé àwọn eléyìí tí mo ti ṣe ìwọ Ọlọ́run mọ́sẹ̀ foríjìn mi o foríjìn mi o tàúbà ní pé kó wá kú mẹ́ kó lóhun ò ṣe má tàbára

àti pé nínú àwọn iṣẹ́ ọlọ́run bá ní pé yaqbalu taubata min jami'il muznibin ọlọ́run bá máa gba túbá lọ́wọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ yányá ó jẹ́ lẹ́bọ ni ó jẹ́ olùṣe kèfèrí ni ó jẹ́ ni tó ń ṣe dídá ni ó jẹ́ ni tó ń ṣe àwọn al ní ìtọ́yàtọ̀ sí àwọn ilé ìta ti kàsájú iná ẹni bí kọ́ ma jalè bí kọ́ ma ṣe zìná bí kọ́ ma pawọ́ bí kọ́ ma mutí bí kọ́ ma sọ̀rọ̀ ẹ̀yìn bí kọ́ ma sòfófó àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ kọ́ ma jẹ́wọ́ ọmọ òrukàn láìtọ́ ọmọ tatẹ́tẹ́ àti gbogbo lọ́dọ̀ gbogbo ẹni tó bá ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ pátá tó bá túbá ọlọ́run bá máa gbà min jami'il mudhnibin jami'u nínú àwọn síyẹ́gùn ìrìnàmù ni nínú àwọn gbólóhùn tó ẹgbẹ́ tẹ́yàn bá ti lò e, gbogbo ìran tẹ́yàn sọ̀rọ̀ nípa rẹ̀ ló kó sínú gbogbo ẹlẹ́ṣẹ̀ yányán ọlọ́run bá máa gbà tàúbà wọn min al-murtaddina wa ghayrihim bẹ̀rẹ̀ látorí àwọn tí wọ́n ti jáde kó ní ìsìlámù ní tàbá fẹ́ wọlé padà ayò ilẹ̀kùn ti ọ̀nà òdí fún wọn láti wọlé padà tán bá fẹ́ wọlé wa ghayrihim àtàwọn míì tó tún yàtọ̀ sí wọn gbogbo wọn yẹnyẹn Ọlọ́run bá alikira ma gba tán bá wọn qala subhanahu wa ta'ala Ọlọ́run bá alikira ó sọ náà al-Qur'anul Karim nínú lórí ọ̀rọ̀ tí Sheikh Fauzan rahimahullahu ta'ala kan sọ lórí wípé Ọlọ́run bá máa gba ìtúbà gbogbo ẹ̀dá gbogbo ẹlẹ́sẹ̀ Ọlọ́run bá máa gba túbà wọn ẹ̀rí lórí ẹ̀nà fẹ́ mọ́wàí eléyìí báyìí ló jẹ́ pé wọ́n wípé àwọn olùmọ̀ fẹ́jẹ́ afá súnnà ìpé pé wọ́n àti ìlànà wọn tá máa fífẹ́ lọ sójú ọ̀nà Ọlọ́run wọ́n máa mú ẹ̀rí wánú al àti súnnà lórí nǹkan tá bá ń sọ tán bá ti ń sọ̀rọ̀ rí nǹkan báyìí rí bẹ́ẹ̀ nú ẹ̀sìn nǹkan báyìí ò rí bẹ́ẹ̀ ó wọlé kò wọlé wọ́n máa ń padà sí ibi ẹ̀rí ni ẹ̀kọ́ ta fẹ́ ká kọ́ndì ni pé àwọn olùmọ̀ ń rè wá ni ìmá pé ẹ̀pẹ̀ sunna ìdẹ̀má pèpè lọ síbi ẹ̀rí lórí gbogbo àwọn kan tí a bá fẹ́ sọ eléyìí ẹ̀kọ́ ló jẹ́ fáwa náà wípé táwa náà ẹ̀rí torí pé ibẹ̀ làwọn náà ń padà sí ibẹ̀ náà dẹ̀ ń dágbà padà sí tàbá ti sọ̀rọ̀ fún wa ibi tí ó dáwà padà sí nìyẹn báwo wá làwó ṣe wá ní àwátán kọ́lẹ́kọ̀ọ́ báwo wá làwó ṣe wá sọ wípé ẹ̀tẹ̀rí ṣe jẹ́ báwo so ibẹ̀ náà làwọn náà gbọ́dọ̀ máa padà sí nìyẹn ibi ẹ̀rí lágbọ́dọ̀ ni wọ́n ń darí wa padà ìpìlẹ̀ wa mùsùlùmí dẹ̀ nìyẹn wọ́n lẹ́rìí lórí eléyìí báyìí ọlọ́wọ́ bá ọba tó ga ọba mímá kúrò níbi gbogbo àbùkù àti kúrò ní gbogbo àlébù ó ń sọ náà Qur'an ọlọ́ni wa inni laghaffarun liman taba wa amana wa amila salihan thumma ihtada ọlọ́ọ̀bá ní dájájú èmi ọlọ́ọ̀bá wà inni ọlọ́ọ̀bá fẹ́ ròyìn ara rẹ̀ ọlọ́ọ̀bá fẹ́ júwe ara rẹ̀ bó ṣe jẹ́ fún wa kálẹ̀bà marú hàtàkọ́ sọ́lọ́ọ̀bá kálẹ̀bà ma ọlọ́wọ̀n bá fúnra ara rẹ̀ ma'rifatullah ká dá ọlọ́wọ̀n bá ma lára àwọn ọ̀nà tọ́lọ̀wọ̀n bá lè gẹ́gẹ́ fi ń júwe ara ẹ̀ fún wa lèrè tàbí mọ́ ọlọ́wọ̀n bá pé kí làwọn nǹkan tá gbọ́dọ̀ gbọ́yé nípa ọlọ́wọ̀n bá kí làwọn nǹkan tá gbọ́dọ̀ fi nílẹ̀ fọ́lọ́wọ̀n nínú àwọn mọ̀bálázọ̀ ni nínú àwọn orúkọ tí ó ma ń túmọ̀ àbí tó wá lórí òsùnwọ̀n mọ̀bálázọ̀ fa'al òun náà ni ẹni tí ma ń ṣe nǹkan lọ́pọ̀lọpọ̀ tí ìṣe nǹkan yẹ tó dógóngó laghafarun èmi ọlọ́wọ́ bá ọlọ́pọ̀lọpọ̀ aláforíjì ní mo pọ̀ níyà foríjì gan ìtumọ̀ bá lẹ́gẹ́lápọ̀ láforíjì ni pé kò sí bí ẹ̀ṣẹ̀ yẹn ṣe lè pọ̀ tó láyé kò dẹ̀ sí bí ẹ̀ṣẹ̀ yẹn ṣe lè burú tó láyé àforíjì Ọlọ́run bá pọ̀ jùlọ kí ló fẹ́ ṣe nínú ẹ̀ṣẹ̀ náà tó fi rò pọ́lọ́run bá lẹ́kẹ́lá ò lè foríjì ọmọ Ọlọ́run bá pọ̀ láforíjì jù bẹ́ẹ̀ lọ lọ́gọ́fẹ́ èmi Ọlọ́run bá ọlọ́pọ̀lọpọ̀ àforíjì ní mí liman tààbà ṣùgbọ́n kìí ṣe pé èmi Ọlọ́run bá pọ̀ láforíjì kí wá máa foríjì gbogbo èèyàn ó tọrọ àforíjì kọ̀ tó fara àforíjì kọ̀ yáà ah, ah, ọlọ́run bá ti ló ń pọ̀ láforíjìn tí ògbogbo tó bá wùyẹn máa ṣe lọ ọlọ́run máa foríjìn yìí ọlọ́run bá ní àgbóyè rẹ̀ kọ́ yẹn liman taba ọlọ́run bá tètè iná eléyìí báyìí tafsirul qur'an bil qur'an nìyẹn wa inni laghaffarun ilẹ̀ ọlọ́run bá lọ́pọ̀lọpọ̀ àforíjìn ní ẹ má sì gbọ́yé o liman taba fẹ́ni tó bá tọrọ àforíjìn fẹ́ni tó bá tẹ́rí padà níbi aburú ni

ìtumọ̀ tàúbà ó kó yẹn sínú ọlọ́ọ̀bá nítorí ẹ̀yìn ní ọlọ́ọ̀bá rí ọlọ́pọ̀lọpọ̀ àforíjì ní ní fún gbogbo ẹnikẹ́ni tó bá túbá liman tàbà tí a rí ma ń tó tó wà ń bídá iná rẹ̀ nínú àwọn síyọ́gùn ìmúmùlòun náà wà nínú àwọn fún gbogbo ẹnikẹ́ni tó bá túbá yálà ó ni liman ìmẹ́lọ́ọ̀bá àlékẹ́lá ọlọ́pọ̀lọpọ̀ àforíjì nílé aláforíjì nílé tó bá tọ́ túbá wá sọ́dẹ̀ ìmẹ́lọ́ọ̀bá ìmẹ́lọ́ọ̀bá gbà túbá rẹ̀ liman taba àti fẹ́ni tó bá ṣe kúfúrù liman taba àti gbogbo ẹnikẹ́ni tó bá ثم وعمل عملا صالحا وعمل لمن تاب وآمن لمن تاب وآمن fún gbogbo ẹnikẹ́ni tó bá túbá wa amana tó dẹ̀ ní ìgbàgbọ́ pẹ̀lú ọkàn rẹ̀ wa amana ó ní ìgbàgbọ́ pẹ̀lú ọkàn rẹ̀ wa amila salihan ó dẹ̀ ṣiṣẹ́ rẹ̀ pẹ̀lú oríkèríkè ara rẹ̀ amana bi qalbihi wa amila salihan bi jawarihi ó ní ìmánì pẹ̀lú báyà rẹ̀ ó dẹ̀ ti iṣẹ́ tó dáa pẹ̀lú oríkèríkè ara rẹ̀ ẹwà àwọn májẹ̀mú yìí liman taba wa amana wa amila saliha ó túnmọ̀ sí pé májẹ̀mú tí táwọ́bà ó fi máa gbà lọ́wọ́ yàn òun náà ní kí ẹjẹ́ mu'min tàbárí yẹ̀kẹ́ ní sí káfìrì ni láyíláyí nítorí kúfùrù tó ti ń bẹ lára rẹ̀ rẹ̀ máa ní ẹ̀rù ni mímọ̀ wá ní ìkọbúlì tàùbà nínú àwọn nǹkan kan tó máa ń kọ dí ní kúò ní dìkagbà tàùbà lọ́wọ́ yẹn àbí ọlọ́wọ́ bá ní òun sàforíjìn fẹ́rẹ̀ tó lórí ojú ọ̀nà tí ó tọ́ summa ihtada lẹ́yìn náà tó ń rin ojú ọ̀nà tó tọ́ ọlọ́run bá ní gbogbo ẹnikẹ́ni tó wá rí báyìí ìnà ọlọ́run bá lè kí lámọ́ ń gba táúbà rẹ̀ eré jẹ́ dẹ̀lì lórí pé kò sí ẹ̀ṣẹ̀ tẹ́yàn lè ṣe láyé bó ṣe òkú tóbi tó ọlọ́run bá kó má sọ́rì tí inú pọ́lọ̀ ọba lẹ́kẹ́lá ò lè forí jìn òun pé àfà ọ̀nà tí àwa ìtí wá jìn àtẹ́bá ma ń táwà ìtí dánwò láburú ni ẹjá ma bá lọ ọlọ́wọ́ba ọmọ lè forí jìn àwọn máa ààrọ ọlọ́wọ́ba lè forí jìn ọlọ́wọ́ba lè kò sí ni fún gbogbo àwátà ń gbọ́ wa nínú mọ́sálásí ni àbí nílé ni lórí àwọn nǹkan tá ti gbọ́ níwá sí pé hey ọmọ láburú ní kìíní yìí ọmọ láburú ní kìíní yìí but ọ̀nà tí wà yìí ti jìn ọ̀nà tí wà yìí ti jìn ilé ibá yìí rí ọlọ́run bá lè jí kó rárí pé kò rí ọlọ́run bá bẹ́ẹ̀ ni nínú al-Qur'an nínú suratu Zumar aya 53 Ọlọ́run bá lẹ́kẹ́ tó sọ ọ̀rọ̀ kan bẹ́ wa qala ta'ala nínú àwọn ẹ̀rẹ̀ ṣe ṣìmúwa náà ni Ọlọ́run bá lẹ́kẹ́ sọ pé qul ya ibadiya alladhina asrafu ala anfusihim ọlọ́nira nẹ́bì sọ fún wọn wípé ya alẹ́dínà asọ́rọ́fù àìlá àǹfúsíhìm àwọn tó jẹ́ sí pé wọ́n ṣe ẹ̀ṣẹ̀ tó pọ̀ gidi gan alẹ́dínà tamájáwò fílmàáàsì tamájáwò fílmàáàsì àwọn tó jẹ́ sí pé wọ́n ti ń ṣe ẹ̀ṣẹ̀ bọ̀ láti jọ yìí tí wọ́n ti lórí ẹ̀mí ara wọn pẹ̀lú ìṣẹ́lọ́wọ́ bá pẹ̀lú yìí máa ṣe nǹkan tí ẹ̀mí wọn pè wọ́n sí nínú àwọn ẹ̀ṣẹ̀ ìmá sí àwọn nǹkan wọ̀nyí ó mú wọn fi israf lórí ara wọn la taqnatu min rahmatillah ọlọ́wọ́n bá ní ẹmẹ́ sọ́rì sínú nínú ìkẹ́ ọlọ́wọ́n nínú ìkẹ́ ọlọ́run ọba inna Allaha yaghfiru dhunuba jami'a dájúdájú ọlọ́run ọba àlékẹ́lá máa ṣe àforíjìn gbogbo ẹ̀ṣẹ̀ yányá ọlọ́run ọba àlékẹ́lá máa ṣe àforíjìn gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá yaghfiru dhunuba jami'a ẹwùn kan àwọn ọlọ́wọ́ bá tó wá ní jẹ̀míyà síyagul umum nínú àwọn síyagul umum sígatun min síyagul umum gbólóhùn kan nínú àwọn gbólóhùn tó máa ń túmọ̀ gbogbogbò òun náà ni jẹ̀míyà jẹ̀míyà àbíká ní ajma'in ajma'un tí ó bá ní nínú àwọn gbólóhùn tó máa ń túmọ̀ gbogbo nǹkan ni inna allaha yaghfiru dhunuba jami'a dájúdájú ọlọ́wọ́ bá lékẹ́lá máa fi orí gbogbo ẹ̀ṣẹ̀ pátá ọlọ́wọ́ bá máa forí ẹ̀jìyàn kò sí lè tẹ́ ṣe nínú ẹ̀ṣẹ̀ tọ́ka ọlọ́run ọba láyà láti forí ẹ̀jì tẹ́ bá ti tọ́ra forí jì kún bẹ̀ wa qala ọlọ́run ọba lẹ́gbẹ́ tó sọ láyé mí nínú 90 ọlọ́run ní alladhina kafaru ba'da imanihim ọlọ́run ní àwọn tí wọ́n di kèfèrí lẹ́yìn ìmánu wọn lẹ́yìn tẹ́lẹ̀ wọ́n wá di kèfèrí thumma zadu kufra ọlọ́nlẹ́yìn náà wọ́n tó wá ń lékún nínú kúfùrù wọn wọ́n tí bá kú ń bẹ́ lantukubala taubatuhum ọlọ́wọ́n bá ní a kò ní gba tauba wọn lónìí ọgbà tánà bá ti túbá kú ń bẹ́ tán tẹ̀síwájú tó tún lékún nínú kúfùrù tí wọ́n túbá lantukubala taubatuhum ọlọ́wọ́n kéèsì pé wọ́n lékún lórí kúfùrù ní ayé tán bá wá padà wá tí ó bá ń lé ayé yìí náà Ọlọ́run bọ̀ wá nígbà pé ẹ̀ńgbàjọ́ ti lékún yẹn kéèsì nǹkan tọ́lọ̀ bá ń sọ nìyẹn tún bá zádù kúfùrọ̀ wọ́n lékún lórí kúfùrù wọ́n tẹ̀síwájú lórí kúfùrù kúfùrù wọ́n peléke sí títà fi kú ni wọ́n wá kú sórí ẹ̀ bẹ́ẹ̀ àbí tán fi bá débi àsìkò tọ́lọ̀ bá lè kẹ́lá òkè àbí wọ́n ń tẹ̀síwájú lórí kúfùrù yìí tó rùn fi yọ níbi títí máa ń wọ̀ ọlọ́mù nígbà àbí wọ́n ń tẹ̀síwájú lórí kúfùrù tí parun fi dé ìyá apáyẹran ọlọ́wọ́n bá tó fi dé ọlọ́mù nígbà èyí lè lọ́wọ́ bá líkẹ́lá ló ń sàlàyé fún wa nínú àyà yìí ọlọ́run ni láti kù bẹ́lẹ̀ tawbatuhum ọlọ́run láwọ ọlọ́run bá tó bá padà sínú kúfùrù nínú yín wà man yartadi minkum ọlọ́ni gbogbo ẹnikẹ́ni tó bá padà sínú kúfùrù nínú ẹ̀yin sọ̀hábà minkum nínú ẹ̀yin sọ̀hábà ẹni tó bá di padà sí di kúfùrù tó ti kú ń bẹ̀ tẹ́lẹ̀ wà man yartadi minkum an huwa kafirun tó jẹ́ kéfèrí ọlọ́wọ́ bá lè kẹlá òní gbà tàúbà rẹ̀ wọ́n ni yáà ní ayà tí mọ́ka yíwà nínú Suratul Baqarah ayà 217 wọ́n ni yáà ní ìgbà tọ́lọ́wọ́ bá lè kẹlá gbà lérò bí ní pé manirtadda gbogbo ẹnikẹ́ni tó bá padà ọlọ́run ní irú àwọn eléyìí rẹ̀ wọ́n lé fún ní kúfùrù ni wọ́n tẹ̀síwájú lórí kúfùrù tó fi kú ni bí káwọn ní histamarro alẹ́ kúfùrù pẹ̀lú pé ó ń ṣe kúfùrù ní àìdúró ní ìṣe ìmá ṣe tún ṣe lẹ́ni tí ń tẹ̀síwájú lórí kúfùrù wà rẹ̀ فقوله سبحانه ونبلا الله بعد صيبه ومن يرتد منكم عن دينه gbogbo ẹnikẹ́ni tó bá kúrò nínú ẹ̀sìn nínú yín tó padà sínú kúfùrù fayamutu wọ́wọ́ kafirun tó wá kú ní kéfèrí dalla ala annahu law mata musliman wọ́n ní ẹ̀rin bẹ́ẹ̀ bí báyìí wípé tẹ́yàn bá lè kú ní musulmi wa ta'iban tó sì kú lẹ́ni tí ó túbá kúrò níbi àwọn aburú yìí fallahu yatubu alayhi ọlọ́run bá níkẹ́ lọ́gbà túbá rẹ̀ tó pé tọ́lọ̀ bá sọ ní pé wà man yartadid minkum an dinihi fayamut wa huwa kafirun gbogbo ẹnikẹ́ni tó bá fi lè kúrò nínú ẹ̀sìn nù yí tó padà sínú kúfùrù tó wá kú sórí ẹ̀ lọ́lọ́run lóhun nígbà táúbà rẹ̀ ó túmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tí ó bá kú sórí ẹ̀ tó bá kú sí mùsùlùmí tó sì kú lẹ́ni tó túbá tí kò kú sórí ìlànà yẹn tàbá sọ wípé ẹni tó bá ṣe nǹkan báyìí tó bá ṣe nǹkan báyìí nǹkan báyìí ò ní jẹ́ tiẹ̀ ó mẹ́ pẹ́ni tí ò bá ṣe irú ẹ̀ nǹkan yóò jẹ́ tẹ́ni yóò jẹ́ tiẹ̀ ẹni tó bá wọlé yóò jẹun ó tó nígbẹ́ni tí ò bá ti lè wọlé kò ní jẹun náà lè anna Allah torípé dájọ́jọ́ ọlọ́wọ́ bá yaqbalu tawbata min ọlọ́run ọba máa ń gba tútúbá lọ́dọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ẹni tó di kèfèrí lẹ́yìn mùsùlùmí wa min ghayrihi àti lọ́dọ̀ àwọn ẹlòmí náà tán bá ṣe àwọn nǹkan mí tó ní tó wá bùkátà sí kátúbá idha taba ila Allahi azza wa jalla tán bá ti lè túbá rọ sọ́dọ̀ ọlọ́run ọba tí ó

ẹni tá sọpọ́ láàdì sọ́kàn lẹ́ntẹ́ pé ó di nǹkan sọ́kàn tí ó sì ṣe èméjì lórí ẹ̀mí rẹ̀ òdẹ̀ṣẹ́ ìròyìn lórí nǹkan rẹ̀ ṣùhálùn síwájú ká tó lọ bí ṣùhálùn mi a ti kẹ́kọ̀ọ́ kan rí báyìí nísìn wípé àti ṣakù rẹ̀ ẹni tí bá ń ṣe èméjì rẹ̀ iyèméjì ba ẹ̀kẹ́kọ́ọ̀dù jẹ́ ọba àdìsọ́kàn jẹ́ nítorí ẹ̀lọ́gbẹ́sí pé nínú ọ̀ràn kúfúrù nínú àwọn nǹkan tí ọ́sọ̀ ẹ̀dí kèfèrí oníṣak kíyàn máa ṣe ìléjì lórí tó yẹ kó nígbàgbọ́ sí tó yẹ kó ládìsọ́kàn rẹ̀ kíyàn bá ti lè ṣe ìléjì irú ẹni báyìí rí kò ní àdìsọ́kàn tó yẹ kó ní nìyẹn kúfúrú nìyẹn ilé náà ń pè ní kúfúrú shak ká máa so a jẹ́ sí pé báyìí nìsìnyí a ti gbàgbọ́ yé látọ̀rọ̀ Sheikh Fauzan pé tí kí ni yàtọ̀ tí ń bẹ láàrin yè méjì

eléyìí tí ó máa tako iyèméjì tí ò fi ní iyèméjì wẹ́gẹ́ tí bá ti ń ṣe iyèméjì la ilaha illallah ọ̀rẹ́ ti bàjẹ́ ìrọ̀ ní báyìí ò lè jẹ́ mùsùlùmí nam ìbéèrè mìíràn wọ́n ní أورد العلماء رحمهم الله أكثر من هذه النواقض العشرة فلماذا خصص شيخ الإسلام هذه العشرة وني أورد العلماء رحمهم الله أكثر من هذه أكثر من هذه النواقض العشرة أول ما وكون تقو جو àwọn mẹ́wàá àwọn nǹkan mẹ́wàá tí ń ba ìsìláàmù jẹ́ yìí ìtàkówá in tó pọ̀ ju mẹ́wàá yìí lọ làwọn olùmọ́kówá falimada khassafa sheikhul islam hadhihi al-ashara kí wá ló dé tí sheikhul islam muhammad abdul wahab tí wọ́n fi sa mẹ́wàá yìí lẹ́sà nígbà tó jẹ́ pé ń táwọn olùmọ́ká wípé ń ba islam jẹ́ ọ̀pọ̀ ju mẹ́wàá lọ tán dẹ̀ kówá wọ́n fẹ́ dáhùn lórí béèrè yìí wọ́n ní jawabu ni pé الشيخ ذكر أهمها ولم يقل ìdí Sheikhul Islam Muhammad ibn Abdul Wahhab tí wọ́n ká mẹ́wàá tákà yìí ahammuha ni zakara ahammaha ilé ìtọ́ pàtàkì tó tóbi jùlọ nínú ẹ̀nu wọ́n sàlàyé yìí walam yaqul Sheikh sọ wípé innahu la nawaqida ghayra hadhihi pé kò sí nǹkan kan mẹ́tí ń kò sí nǹkankan mẹ́ tó tó lè bá ìsìláàmù jẹ́ máa kéèsì tí wọ́n sọ ní ẹ àwọn kan kó àwọn ilé tó tóbi tó pàtàkì jùlọ nínú ẹ̀wà ni bal qala hiya ahammu ma fiha kódà nínú tíra yìí wọ́n sọ wípé nínú àwọn ilé tó tóbi jùlọ nínú àwọn nǹkan tó wà kìí ṣe wípé gbogbo ẹ̀ ni wọ́n ná kó wáyìí àwọn nǹkan tó bá ìsìláàmù jẹ́ pọ̀ gan wọ́n kàn kó àwọn ilé tó pàtàkì jùlọ tí wọ́n rí wípé àwọn ilé ìtóbi àwọn èèyàn tí ń sábà mórí bọ́kú ń wọn kò àwọn náà kó wá pé kẹ́lẹ̀ fúra ẹkí àwọn rí pé ǹjẹ́ yàtọ̀ ń bẹ láàrin alkufru àti shirk ashirk sí yàtọ̀ ń bẹ láàrin méjèèjì nínú àwọn béèrè tí ó ma tawọ́ tasẹ̀ nínú ẹlòmínà lélẹ̀ tẹ́lòmínà ma béèrè pé ṣé yàtọ̀ ń bẹ láàrin alkufru àti ashirk jawabun ìdáhùn ni pé na'am wọ́n ní bẹ́ẹ̀ ni alkufru a'ammu shirk wọ́n torí pé káfìrì yẹ kọ̀rì yakúnù jahidan li rabbi subhanahu wa ta'ala káfìrì lè jẹ́ sí ó lè jẹ́ ẹni tó jẹ́ sí pé yọ́ máa tako bíbẹ ọlọ́run ba tí ó máa tako existence of Allah subhanahu wa ta'ala pọ́lọ̀wọ́ bá ń bẹ àbí òtí ẹ̀ sí káfìrì lè jẹ́ ni tí ó máa tako kí náà ń pè ní àwọn kéwù mímọ̀ mẹ́tọ́ wípé ó máa fẹ́ ń jọra wọn tàbáfẹ́ tún yóò bá ma sọ pé aljuhud àti al'inkau òun náà ìtakò yọba ní ìyẹn ṣe inkau àbẹ́yẹn ṣe juhud ìtumọ̀ náà ni ọtakò ọtakò náà ni ṣùgbọ́n àtakò yàtọ̀ sátakò sẹ́rí juhud òun ni kíyàn ma nǹkan kó sì máa takò ọmọ o ọlọ́wọ́ bá ní wa jahadu biha wọ́n takò wastayqanatha anfusuhum ṣùgbọ́n ẹ̀mí wọ́n gbà wọlé pé kódà ọlọ́ni istayqanatha yẹ̀kínú ń bẹnú ẹ̀mí wọn pé bó ṣe rí nìyàn wọ́n àti èyí méjì wallahi ṣùgbọ́n jahadu biha wọ́n takò kúfúrú aljuhud wọ́n gbogbo ní kúfúrú inkar òun náà ni kí yà máa takò nǹkan ó ti nǹkan yẹ wá rí kò gbá wọlé pé bí nǹkan yẹ ṣe rí nìyẹn kódà nínú ẹ̀mí rẹ̀ kò gbá wọlé kó ṣe ìkárù ẹ̀ kúfúrù lòun náà so yẹn lè نعم fura sí لأن الكافر قد يكون جاحدا للرب سبحانه وتعالى لا يؤمن بالرب لا يؤمن لا يؤمن بالرب قولي نيغا غوتولون با كولون با نبي مثل فرعون والمعطلة والدهرية أكوجو يرو àwọn باي báyìí ó فرعون فرعون ń ṣe ó ń takò bíbẹ ọlọ́run bá ó ní kò sí tí ń jẹ́ ọlọ́run àbí wal-mu'attila àtàwọn al-mu'attila àwọn náà ń takò kókò sọ́lọ́run àwọn ni al-mu'attila àwọn bí àwọn jahmiya mu'attila ni wọ́n àtàwọn kẹfàrọ̀ yókù náà àwọn kèfèrí mìíràn gẹ́gẹ́ bí àwọn almaniya àwọn náà máa ń takò àwọn almaniya àwọn náà mu'attila ni wọ́n àwọn làwọn tó wọ́n gbà pé Ọlọ́run bá ń bẹ wọ́n ní kò sí tí ń kò dẹ̀ sí kàtí ń jẹ́ sí kò bá ní sí yìí so àwọn náà ń pè ní first thinker àwọn so àwọn wọ̀nyí rèé wọ́n ní kò sí kàtí ń jọ́lọ́run bá wà dahariya àwọn adahariya àwọn náà wọ́n ní gbogbo tí ń ṣẹlẹ̀ àsìkò ní oúnbí kò rí báyìí nìsìn àwọn náà ọlọ́wọ́ bá níkẹ́lá sọ̀rọ̀ wọn náà al-Qur'an ọlọ́wọ́ bá níkẹ́lá sọ̀rọ̀ wọn náà al-Qur'an al àwọn àdàríyà nílé báyìí àwọn nígbà yí pé gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ rí gbogbo bí àwọn èèyàn ṣe ń kú táwà èèyàn ṣe kí ni o tán tó ń jí padà yìí astaghfirullahalazim jí padà tí mo sọ ó sáfí mi lẹ́nu ni bí àwọn èèyàn ṣe ń kú àwọn òtí ẹgbà páwọn èèyàn ó jí padà lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmà àwọn gbàgbé báwọn èèyàn ṣe ń kú rèé àti bí a ṣe ń gbó tá ń dàgbà àsìkò ní gbó àsìkò lásán òun náà ní gbó so eré ibá ire kò túnmọ̀ sí kọ́lọ́wọ́ bá lékẹ́lá ní ń pa wá kò túnmọ̀ sí kọ́lọ́wọ́ bá ní ń dá ẹ̀dá àsìkò lásán ni ó ń ṣe àwọn iṣẹ́ wọ̀nyí so àwọn ilé ìtàbá nírù gbàgbọ́ báyìí àwọn náà ń pè ní àdàríyà àwọn náà ń pè kèfèrí ni wọ́n nínú àwọn tí ò nígbàgbọ́ sí Ọlọ́run bá ni wọ́n wà àwọn ọlọ́ọ̀bá alẹ́gẹ́lá ń sọ̀rọ̀ wọn náà Qur'anul Karim ọlọ́ọ̀bá alẹ́gẹ́lá ń sọ ń pa wọn lọ́ni wa qalu ma hiya illa hayatuna dunya wa ma hiya illa hayatuna dunya wọ́n ní gbogbo àgbọ́yé ilé ayé yìí àti gbogbo ìṣẹ̀mí àwọn ẹ̀dẹ́ ènìyàn kò sí kẹkẹta àwọn kan kú àwọn kan ti ń yè wọ́n bí àwọn kan wọ́n àwọn kan sì ń kú bílé ayé wá ṣe rí ni wa ma hiya illa hayatuna dunya namutu wa nahya wa ma yuhlikuna illa ad-dahr kò dẹ̀ sí kaka tí ń ṣe àwọn eléyìí lórí wa bó ti rí pé àwọn èèyàn kan ń ẹni pé tán bá ti lè bí wa ń sìn tọ́jọ́ bá ti ń lọ lórí wa a máa gbó a máa gbó a máa dàgbà a máa dàgbà básìkò bá ṣe ń lọ àsìkò ní gbó wa àsìkò ní gbó wa tó bá yá tásìkò bá yá a padà gbó débi pé a ní padà wúlò mọ́ ẹ̀míyàn padà expire a kú àwọn àmì náà àsìkò tó gbé wọn jáde àsìkò tó wu àwọn àmì àwọn ọ̀gbà kọ́lọ̀wọ̀n bá ń bẹ wọ́n ní kò sọ́lọ̀wọ̀n bá kankan tí ń ṣe eh, al-ihya wal ká jí àwọn èèyàn ká yí àwọn èèyàn ká dá àwọn èèyàn kò sí kàtí jẹ́ pọ́lọ̀ ọba ní ṣe kápa àwọn èèyàn kò sí kàtí jẹ́ pọ́lọ̀ ọba ní ṣe alówólọ́wọ́ àsìkò ni alówólọ́wọ́ àsìkò ni wa ma hiya illa hayatuna dunya namutu wa nahya wa lè tẹ́lá sí rọ́jù fún wọn lèmi máa ń sọ wípé al rùdúdú pọ̀ ń bẹ̀ gan káṣẹ rọ́dù ọlọ́run bá lékẹ́ ló gbé ọ̀rọ̀ sí àwọn kan sọ wá nínú àwọn kèfèrí ọlọ́run ni wọ́n sọ báyìí wọ́n sọ báyìí àbáwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n sọ báyìí wọ́n sọ báyìí wọ́n lérò báyìí wọ́n lérò báyìí ọlọ́run bá lékẹ́ kọ́kọ́ gbé ọ̀rọ̀ yẹn wá ọlọ́run wá ṣe rọ́dù fọ́rọ̀ yẹn eléyìí báyìí ìsìlúùbù ìmọ̀ jẹ́ kí nǹkan kó clear táwọn èèyàn gidi gan èèyàn kan sọ báyìí ọ̀rọ̀ tó sọ tó sọ lélẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn gbọ́ ẹ wá sọ pé èsì lélẹ̀ lórí ẹ̀ ẹ̀rí sì lélẹ̀ ẹ̀rí lélẹ̀ gbàtọ́wọ́ bá lè kẹ́lá gbé ọ̀rọ̀ àwọn dàríyà wá pé wa ma hiya illa hayatuna dunya namutu wa nahya wa ma yuhlikuna illa ad-dahr ọlọ́ni kò sí ìmọ̀ fún wa lórí gbogbo tán sọ ìrọ́dùn yẹn wọn nímọ̀ kankan lórí dán sọ yìí wa ma lahu bi dhalika min ilm in hum illa yadhunnun ọlọ́n ní ọ̀rọ̀ wọn ọ̀já sí kankan in hum wọn jámọ̀ kankan ní gbogbo dán sọ yìí illa ọ̀rọ̀ ọpọlọ lásán zọ́nù lásán pé àtàbáníkàwò ẹ́rìkẹ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ zọ́nù lásán nítòtọ́ ṣe bí àsìkò ní ń fagbó bá ṣe ń ṣe yìí tàbáyá ń sìn ìgbàtán bí wa ẹ́rìkẹ́ àsìkò yẹn tó bá ti di pásìkò bá ti ń lọ lórí wa èyàn ma dàgbà èyàn ma dàgbà tásìkò bá ti wá ń so gbogbo yẹn wọ́n kàwó pé àsìkò ní kò yẹ báyìí nìsìn so a nínú àwọn rọ́dù tọ́lọ̀bà àríkẹ́lá ṣe fún wọn kálìbà àwọn àdàríyà kálìbà gbọ́yé ó ní ìtàn àwọn ashabul kahf pé àsìkò kọjá lórí ti wọn náà bẹ̀tún àgbò wọ́n sùn sí ibi tí wọ́n sùn sí nínú kahf fún ọgọ́rùn ọdún mẹ́ta wàzádù títà àti ọdún mẹ́sàn 309 years ní wọ́n lò

sẹ́rẹ̀kẹ́ ni wọ́n lò o ni wọ́n lò lójú oorun ni kìí ṣe pé ìgbà tí wọ́n bí wọn ni ẹ ọlọ́run bá ní innahum fitya ọ̀dọ́ ni wọ́n nígbà tí wọ́n kó sínú ihò yìí amanu bi rabbihim wa zidnahum huda wọn kì í sọ wọn kì í sọ mọ́ta ẹ̀ṣẹ̀ bí wọ́n ti di ọ̀dọ́ kò yíra ní so gbogbo ojú orí sábàbù kan wà lásìkò yẹn ẹ̀rọ papọ̀ tíyàn bá tí àsìkò orú bẹ́ẹ̀ bá kọjá lórí yàn èyí ó gbọ́ àbẹ́yàn nígbó básìkò tí wá kọjá lórí wọn tó yìí wọ́n ma gbó in hiya illa hayatuna duniya namutu wa nahya wa ma yuhlikuna illa dahr ẹ̀dàkùn ṣe dáhàrù ló ṣiṣẹ́ bí báyìí ṣe dáhàrù yẹn ṣiṣẹ́ bẹ̀yẹn sá ọlọ́run bá fẹ́ jẹ́ kó ni àwọn náà kan rò bẹ́ẹ̀ ni wọ́n nímọ̀ nípa tó ń sọ kò rí báyìí nìtì wọ́n nímọ̀ rárá nípa tó ń sọ torí pé àsìkò lè kọjá lórí yàn tí yóò sì ní ju bó ṣe wà lọ ọlọ́ọ̀bá wá fún wa ní àpèjú ètò rí bẹ́ẹ̀ náà àwọn wọ̀nyí rẹ̀ ṣéèkì wọ́n kó àwọn wọ̀nyí wá wípé àwọn wọ̀nyí ò nígbàgbọ́ sọ́lọ́ọ̀bá wa amma al-mushriku ṣùgbọ́n ẹni ẹ̀rẹ́ tó jẹ́ ọ̀sẹ́bọ fàínàwó yóò mẹ́nu bí rọ́b òun tí yóò nígbà pọ́pọ́lọ́ bá ń bẹ ẹ máa wùyàtọ̀ láàrin ẹlẹ́bọ àti kèfèrí o ẹlẹ́bọ gbà pọ́lọ́ bá ń bẹ wàlákínàwó yushriku ma'ahu kódà yóò máa ń sin lọ́hùn ẹlẹ́bọ èyàn ń kírun kọ̀tùmọ̀túnmà ìfẹ́ kọ́ má jẹ́ lẹ́bọ̀ ibi tí ẹ̀ sí ti dàrú máwọn èèyàn lójú láwùjọ wáyé rẹ̀ wọ́n lè pẹ́ tẹ́yàn bá ti lé ń kírun rẹ̀ ẹ̀ gbọ́dọ̀ pé lẹ́lẹ́bọ̀ mọ́ wallahi ọ̀rọ̀ tí ò dá ní èyàn lè máa kírun láti tó pẹ́ lẹ́bọ̀ nítorí pé bó ṣe ń kírun yìí tó ń ṣe náà báyìí tó bá tó ń ṣe nǹkan míì lẹ́yìn Ọlọ́run bá kí ní ọmọ jẹ́jẹ̀ máa múṣíríkì nìyẹn ẹlẹ́bọ̀ nìyẹn ó ti yé báyìí sí tó ṣéèkì ní yàtọ̀ tí ń bẹ láàrin ẹlẹ́bọ nìyẹn fàbẹ́yìnà kúfùrù wa ṣírkì ẹ̀mọ́mùn wa kùsùsùn wọ́n ní láàrin kúfùrù àti ṣírkì ẹ̀mọ́mùn wa in tó pa gbogbo wọn papọ̀ ọmọbẹ tó yẹ́ sí ẹ̀ẹ̀ní rí yàtọ̀ kankan láàrin ẹlẹ́bọ àti kèfèrí ibi tí wọ́n ti papọ̀ ọmọbẹ in tó kó gbọ́njọ papọ̀ ọmọbẹ wà kùsùs in tó sì dá wọn yà lọ́tọ̀ tọ́mọbẹ kùsùs wọn náà sàlàyé nítorí ẹ̀ ló jẹ́ pé ẹ̀ẹ́rí inú àwọn olùmọ̀mí tí ní kò síyàtọ̀ láàrin ẹlẹ́bọ àti kèfèrí tẹgbọ́rọ̀ sheik fauzan lakari pé tí yàtọ̀ bẹ láàrin ẹlẹ́bọ̀ àti kèfèrí wọ́n ní bẹ bẹ̀ sheik alalbani ní kò sí ìyapa náà ni yàrí irú àwọn ìyapa báyìí lásọ̀ pé khilafun lafzi khilafun lafzi yun la ma'nawi ìyapa nínú gbólóhùn lásán ni kéèsẹ nínú túmọ̀ nítorí pé tàbátọ̀ pé ẹlẹ́bọ̀ yàtọ̀ sí kèfèrí àbí kèfèrí yàtọ̀ sẹ́lẹ́bọ̀ àwọn méjèèjì gbà wípé ìdájọ́ kan náà làwọn méjèèjì jọ mú àtẹlẹ́bọ àti kèfèrí wọ́n èé ṣe mùsùlùmí náà ni ẹ̀rí pé nínú ìtumọ̀ ẹlẹ́bọ àti kèfèrí wọ́n papọ̀ òun náà ni kí ni ìtumọ̀ ni gbogbo káfìrì mushrik ni kò yí bá sí so ṣùgbọ́n Sheikh Fawzan táwọn sí yàtọ̀ láàrin ẹlẹ́bọ àti kèfèrí àwọn sí yàtọ̀ láàrin wípé ìgbà míì ẹ lè rí kèfèrí tó yẹ pé ẹ rí àwọn kankan tó dá yàtọ̀ sẹ́lẹ́bọ bí pé kèfèrí ti ẹ̀rẹ́ òun lè jẹ́ ẹni tí ò ti ẹ̀gbọ́ náà bá gbọ́ rárá ẹgẹ́ bí àwọn tààkà yẹn ẹgẹ́ bí àwọn tààkà ẹgẹ́ bí Fir'aun ẹgẹ́ bí àwọn Mu'attila ẹgẹ́ bí àwọn Dahriya ẹgẹ́ bí àwọn Ananiya àbí àwọn eléyìí ò ti ṣùgbọ́n yọ́ ma sin nǹkan bí àtọ̀fọ́lọ́wọ́ bá ni ẹjá bèèrè wa léèrè sí àwọn Yahud àti Nasara ẹlẹ́bọ ní àbúwà kí ń ṣe ẹlẹ́bọ wọ́n gbà kọ́lọ̀ wọ́n bẹ̀ àbúwà gbà kọ́lọ̀ wọ́n bẹ̀ wallahi Yahudi àti Nasara gbà kọ́lọ̀ wọ́n bẹ̀ ṣùgbọ́n ibi tí wàhálà wà ní pé wọ́n gbà wípé lẹ́yìn Ọlọ́run ọba ó tún yẹ ká máa jọ́sìn fẹ́ dámi náà wọ́n lẹ́lá àrísá àbí Uzair ibi tẹ́tí jẹ́lẹ́bọ nìyẹn kèfèrí ní wọ́n àbúwà kí ń ṣe kèfèrí tẹ́ wo náà Al-Qur'an ẹ̀rí pọ́lọ́wọ́ bá àríkẹ́lá mọ́ ṣe kíní o innal ladhina kafaru min ahlil kitab àbí ọlọ́wọ́ bá àríkẹ́lá mọ́ ń pè wọ́n ní kèfèrí lábala kíní wọn nígbàgbọ́ sí ìjẹ́ ànẹ́bí ànẹ́bí ọlọ́wọ́ bá kèfèrí ni wọ́n lábala wípé wọn gba ànẹ́bí ló jíṣẹ́ wọ́n ṣe kúfùrù sá ànẹ́bí sallallahu alaihi wasallam àbí kèfèrí ni wọ́n ẹlẹ́bọ̀sì ni wọ́n kò yí báyìí nìsìn so wọ́n gẹ́ àwọn Yahudi kí ń ṣẹlẹ́bọ̀ a ní kò gbọ́yé ẹlẹ́bọ ni wọ́n wà kí ṣe kèfèrí a ní kò gbọ́yé méjèèjì náà ni wọ́n ẹlẹ́bọ ni wọ́n kèfèrí ni wọ́n ṣe bá ní so ṣe ẹ ti rí in tí ó wà ní abẹ́ ọ̀rọ̀ yìí lọ́dọ̀ àwọn olùmọ̀ so ká sọ iká lólùmọ̀ kan nínú àwọn olùmọ̀ nínú àwọn àfáà sónà tó ń pẹ̀lú sójú ọ̀nà sàlàfíyà wọ́n sọ wípé kò síyàtọ̀ káàdẹ̀rẹ́ nìkan kó níyàtọ̀ ń bẹ láàrin àwọn méjèèjì àwọn méjèèjì ọ̀takora wọn pé ẹtìrí o níbi ọ̀rọ̀ àkídà náà rí àwọn àfáà tó ṣe wọ́n tún yapa ẹ̀dẹ́kùn ọ̀rọ̀ ẹlẹ́bọ àti kèfèrí ọ̀rọ̀ àkídà kọ́ ni ẹni ni ok sheik alalbani sọ pé ẹlẹ́bọ yàtọ̀ ni rárá rárá kọ̀kan yé wọ ni nítorí pé àwọn méjèèjì gbà wípé àti Sheikh Fawzan ni àti Sheikh Bin Baz àti Sheikh Al-Albani ni jàre àwọn méjèèjì ni wọ́n jẹjọ gbà wípé káfíìrì múṣíríkì ni múṣíríkì káfíìrì ni bet bainahuma umumun wa khususun wọ́n ọ̀rọ̀ wípé anẹ́bì rọ́lọ́run àbí kò rọ́lọ́run bá wípé ìyapa ń bẹ láàrin Abdullah ibn Abbas àti yawa Aisha yawa Aisha radiyallahu anha a ní nǹkan ò yẹni tó bá sọ bẹ́ẹ̀ ni ìyapa ò sí láàrin àwọn méjèèjì nítorí pé ẹnìkan ṣe isbat ẹnìkan ṣe nafiu ṣẹ́rí ẹnìkan ṣe infi nǹkankan àfọwọ́ tó lábìnà àbáàsì ń fèrè lẹ̀pá ànẹ́bì rọlọ́un yàwó àyíta ní kò rọlọ́un tàbáwò sí èyí ni wọ́n yapa àbí nítorí pé yàwó àyíta sọ pé ànẹ́bì rọlọ́un ó dẹ̀ mú hadithi wá lórí ẹ̀ pánẹ́bì sallallahu alaihi wasallam من حدثكم أن محمدا رأى ربه فقد أعظم على الله فريا فقد أعظم على الله الفريا gbogbo ẹnikẹ́ni tó bá sọ fún yín pé ànẹ́bì rí ọlọ́run bá ó ti dáadáa pàrọ́ tó tóbi ọlọ́run bá nìyẹn hadith ló mú wá ó dẹ̀ mú ayá Kùránì wá kò yí báyìí ti pé walaqad ra'ahu nazlatan ukhra 'inda sidratil muntaha nínú suratul najm ìyàwó àìjà ní òun lẹ́ni àkọ́kọ́ tó ń kọ́ bí ànẹ́bì léèrè pé kí ni túmọ̀ ayá yìí ànábì wá jẹ́ pé Jibril lọ́lọ́run bá lékẹ́ láń sọ pé òun rí Jibril léèmejì lórí àwòrán tọ́lọ́run bá lékẹ́ láti dá kí sí pọ́lọ́run bá lékẹ́ lá lórí pàlàkọ̀rọ̀ hau nazatan ukhra inda sidratil muntaha naam afọ́wà Abdullahi bin Abbas wá ní ànábì rọ́lọ́run bá ṣẹ̀rí nǹkan tí yàwá ń ṣàǹtakò o ní pé ànábì orí ọlọ́run bá pẹ̀lú rírí pé yẹn yà júlẹ̀ tí ó sùn Abdullahi ibn Abbas gbà wọlé ìtí Abdullahi ibn Abbas fi ń rinlẹ̀ ní pé Ànábì rí Ọlọ́run ọba lójú oorun ìyàwó àyíká náà gbà yẹn náà wọlé tó pé hadithu náà wà wípé Ànábì sọmọ́sán sọ pé ra'aytu rabbi fil manam mo rí Ọlọ́run ọba lójú oorun kò rí bá ní sí ìyàwó àyíká ọ̀tàkó rúíyà tí yàwó àìṣà ń takò o ni rúíyà yàkùzọ̀ kíyàn rí ọlọ́run ọba ní ẹni tó ya júlẹ̀ tí ó sùn Abdullahi bin Abbas kò fi rinlẹ̀ òun náà ń takò so bẹ́t àwọn èèyàn ní mílé ìbáyìí ọ wà ní nínú ọ̀rọ̀ àkídà náà kìláàfù wà ẹ̀rẹ̀ gẹ́gọ́ mẹ́tẹ̀lẹ̀ ọ fẹ́ gbé àwọn àfá gbogbo tí nítorí ẹ̀dàmọ́ ara ẹ̀niyẹ́ àwọn àbá àwọn tí wọ́n yapa lórí ọ̀rọ̀ àkídà ọfẹ́ gbé wọn ní pé tẹ́bá tẹ̀ níbi àkídà náà ti yapa tẹ́bí àwọn sáràfù náà yapa níbi àkídà tí wọ́n sì jẹ́rí ní tí wọ́n ìtorí ẹ̀lẹ́ra wọn a ní ọ̀rọ̀ ni kò sí nǹkan tán pè ní yapa níbi àkídà kódà ọ̀rọ̀ yẹn kama sọ pé àwọn sáràfù ni ẹni kó máa bá súnnà ká tọ́ sọrú ẹ̀ wá láyé ẹ tó bá sọrú ẹ̀ fún yẹn ni kó mú àfáà súnnà ká tọ́ sọrú tó nírú lórí yẹn wá pé kìláàfù ń bẹ ẹni kó mú àfáà súnnà kàbáyé kó sọrú ẹ̀wà kò sí ọ̀rọ̀ àwọn oníbídá ni àwọn àríṣwárù musulmù ni wọ́n ní ọ̀rọ̀ yẹn nítorí wọ́n fẹ́ fi gbé Hasan al-Banna àti Sayyid Qutb wọlé ni àtàwọn èèyàn wọn àwọn ṣíyà tí wọ́n ní alìmá bá fi ní parí fótó ní yìí ìbẹ̀rẹ̀ ká tún bẹ̀tún bí Sheikh Fawzan lérí wọ́n ni ma ahmiyatu ma'rifati mawani'i takfir kí ni pàtàkì mímọ̀ àwọn tí ó kọdíyàn láti má pèèyàn ní kèfèrí àwọn nǹkan tó lè kọdíwa láti má pèèyàn tó kó sí kúfùrù ní kèfèrí kí làwọn kí ni bóòlò ṣe pàtàkì tó kí ni pàtàkì rẹ̀ وما أفضل كتاب في هذا الموضوع àti pé tírà wo lọ́lọ́lá jù tó discuss irú ọ̀rọ̀ yìí táwọn níkà tó sọ̀rọ̀ tó sàlàyé àwọn mawani al-takfir àwọn nǹkan tó lè kọjí wa táàfi ní pé èyàn tó kó sí kéfìrí ní kéfìrí jawabi ìdáhùn ni pé ala an ya'rifa al-mukaffirat ṣe kì ní ọjọ́ ọ̀rọ̀ àyà àrífà ní lókè fẹ́rọ̀t kọ́ ma gbogbo ń tọ́sọ̀nà ìdíkẹ̀ fi rí ọ̀nà yẹn ni ó gbọ́dọ̀ má kéèsẹ pé nítorí àti pèyàn ní kéèfèrí nìkan tí kẹ bá ṣe nítorí kí wọ́n náà lè gbọ́yé kó lè jìnà sí àti nítorí àti pé kéèfèrí ní kéèfèrí náà torí pé nínú ẹ̀sìn lọ́wà kápẹ kéèfèrí kéèfèrí káti fi ìsìláàmù rinlẹ̀ fún mùsùlùmí pẹ̀lú àwọn mẹ́jẹ̀m inú ẹ̀sìn lọ́wà kódà àfáà súnnà ní sheikh rọ̀dí nínú tíra wọn tán pè ní àtẹ̀kílù bí máa fi lù jájí abilhassan almaribi min al'abatin wọ́n ni wà man algha'a aw arada ilgha'aha gbogbo ẹnikẹ́ni tó bá fi lè parẹ́ ìmá pèyàn ní kéfèrí àbó tí ẹ gbèrò láti parẹ́ onídìdí àníwẹ̀yàn báyìí ọ̀rọ̀ kan tó pàtàkì ni ala al-insan an ya'rifa al-mukaffirat ọjọ́ ọ̀rọ̀ èèyàn lórí èèyàn kan ma àwọn tó sọ̀rọ̀ di kéfèrí fa idha 'arafaha tó bá ti lè dáma fa innahu yamtani'u an at-takfiri bi ghayriha yóò wà kóra dúró kúrò níbi ìmá pèèyàn ní kèfèrí pẹ̀lú àwọn nǹkan mẹ́tọ́ yàtọ̀ sí mo ti mọ̀ nǹkan tó yọ ẹ̀dí kèfèrí a jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ̀ wá ní ìtẹ̀kfíìr alákọ̀ọ́kọ́ ni kọ́kọ́ ma al-mukaffirat kí láwọn nǹkan tí ẹ̀rẹ́ ti pèèyàn kèfèrí gangan in tí ò ẹ̀rí mi gbọ́ yóò ó ti dàrú pé nǹkan alákọ̀ọ́kọ́ tí yóò fi ma inú àwọn wá níwọ̀n tẹ̀fíìr o ní kíyà ma al-mukaffirat kíyà ma tó sọ́yàn di kèfèrí àti sí ọ̀sọ̀yàn di kèfèrí kéṣe gbogbo nǹkan náà lẹ́mọ̀ ti kàfàrọ̀ àwọn èèyàn ibi ìlàwọn alájẹjú ti ló ti di wàhálà ẹ kàfàrọ̀ yẹ̀ torí pé fi sí bí jẹun ẹni tí ọ̀tẹ́ lọ́wọ́ bá bẹ̀ lé sí a ma ń náà bóyọ̀ di kèfèrí àbí òdí kèfèrí a ní ọ̀tẹ́ lọ́wọ́ bá wà lọ́ì kò sí ọlọ́wọ́ bá rárá wọ́n ni ń kàfàrọ̀ yẹ̀ lórí ẹni tó lo tẹ̀síbá wọ́n kẹ fọ́rọ̀ yẹn lé lórí ìyẹn ṣe bídá ẹni tó lo ṣíbí anípọ̀ tẹ́lọ́un ṣùgbọ́n ẹni tó lo tẹ̀síbá òun tẹ́lọ́un òun ṣe bídá ṣùgbọ́n kò di kèfèrí wallahi kò di kèfèrí rárá ẹni tó ṣe àzíkìrù jama'i ó ṣe bídá ọtẹ́lọ́un ọba ṣùgbọ́n kò di kèfèrí ẹ ma àwọn nǹkan tó yọ̀nà jáde kó ní Islam kódà nínú bídá bídá àwọn bídá àmùkátírọ̀ ẹgbọ́rọ̀ máa àwọn wọn ní ẹsẹ mọ̀káfíọ́rọ̀ ẹgbọ́dọ̀ máa kéde gbogbo ìdà lọ́sọ̀rọ̀ ìdíkẹ̀ ìfèrí kéde gbogbo iṣẹ́ lọ́sọ̀rọ̀ ìdíkẹ̀ ìfèrí tó tẹ́ bá ti lè máa wọn ìyẹn a eléyìí rẹ̀ yóò jẹ́ kí èyàn máa fàíza àwọn fàfàína bí mtẹ́ni alìtẹ̀fìrì bí fẹ́rì ha tí rẹ̀ bá ti wá lè máa èyàn wà kóra dúó yóò wà kọjí ara rẹ̀ kúrò níbi وأفضل كتاب في هذه في هذا وأفضل كتاب في هذا ونسيرا تواداد تهلك لوري كيلو سنة ديك فري هذه الرسالة ترى نواكد الإسلام إلو داد إنه ترى تهلك لوري وأفضل كتاب في هذا هذه الرسالة التي كتبها الشيخ محمد بن عبد الوهاب والتي نحن بصدد شرحها

jámíà ó dẹ̀ kó sínú àwọn ìsìnkà tó bá ìsìlámù jẹ́ wa hunaka abwabun fi kutubil fiqh wọ́n ní kódà tẹ́ bá lọ ka tíra fiqh tíra fiqh ó ní àwọn abwabu kan àwọn wọlé ọ̀rọ̀ kan nínú tíra fiqh min kulli mazhabin ní gbogbo mazhabu tó bá wù tó bá kà láyé gbogbo mazhabu láyé kọ̀bá jẹ́ mazhabu hanabila lọ́ka kò bá jẹ́ mazhabu malikiya lọ́ka ni kò bá jẹ́ mazhabu shafi'iya lọ́ka ni tó bá jẹ́ tírà fiqh ẹ̀ẹ́rí àwọn àbúwábù kan bẹ̀ nínú tírà fiqh ni o kẹ́lẹ̀ bá ń fi tọ́rọ ìhìntọ́yọ̀ ìjáde kó islam lágbára nínú ọ̀rọ̀ tírà fiqh ga ẹ̀ẹ́rà àwọn àbúwábù ń bẹ̀ ilé tó jẹ́ sí pé kí wọ́n dìídì sálẹ́sà fún àlàyé kíni tó bá ìsìláàmù jẹ́ ìrìnlẹ́ kọfíkìrì láyé kọmọ́mà àyàfi tí ọba kọfíkìrì lẹ́yàkù èyàn wà lẹ kọfíkìrì kọmọ́ ma kọkọ̀ kọmọ́ wà lò ó yóò túmọ̀ sí pé kò sínú títí òun ní ọ̀yẹ́jú òun ní ọ̀yẹ́jú tí wọ́n pẹ̀rẹ̀ ní fàkíyì pé àfíkìrì lè mẹ́kọ́ ṣùgbọ́n kọmọ́ na wá kí kò tó wá máa sàlàyé rẹ̀ òṣèrán sàlàyé síkì fáwọn èèyàn kí wá ní síkì tó tóbi jùlọ kò ní bá ní sí àgbọ́yé tó tóbi jùlọ nìyẹn so kọ́lọ̀bà ní kílákọ́dá òkú mú ẹnì kọ̀kan wájú náà wọ́n jí kó yíwa wípé inú àwọn mẹ́wàá ní tẹ̀kír òun ni kíyàn máa almukassirat so tẹ́yàn bá ti lè máa gbogbo tí ẹ̀ ní àwọn ọmọ wá ní ọ̀rẹ́ takfir pọ̀ tẹ́yẹ̀ bá ti ma al-mukaffirat òun ló ń pè ní tawafuru shurut ọwá kú intifawu al-mawani' àwọn mawani' takfir wà ní pé kódà rẹ̀ àwọn mukaffirat ta ń sọ yìí èyàn lè ma ṣùgbọ́n dáa ní pẹ̀lú kèfèrí bóyá kárí pẹ́ ni yìí wọ́n jẹ ń pani illa man ukriha wa qalbuhu mutma'innun bil iman tó wáyé wọ́n jẹ ń pani à ní pè ní káfíọ̀ lórí ẹ̀ àbíbẹ̀ tí ẹ̀kọ́ ọgbàgbé ni ọgbàgbé à ní káfíọ̀ lórí ẹ̀ kúfù ló ṣe ṣùgbọ́n gbàgbé àbíbẹ̀ tí ẹ̀kọ́ ó sàṣìṣe ní ló fi ṣe kúfùrù àbí ló fi sọ kúfùrù à ní pè ní kéfèrí tàbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ó já láyì mọ̀kan ni kò mọ̀ pé kúfùrù ni kò mà aláyì mọ̀kan àti sàlàyé pé kò rí báwọn èèyàn ti máa ń sọ ẹ̀ o lẹ́tọ́ kò wá nímọ̀ nípa tó ṣe yẹn pé kúfùrù tó fi ṣe kèé sẹni tí ó wá mẹ́sìn

ìmá góríkò bí ẹ̀sìn ọlọ́ọ̀bá láyàtà àlámù kọ lọ́kẹ́kọ́ ẹ̀sìn wà láyà àmàlù bí ibẹ́ ní kò iṣẹ́ tọ́ gbogbo àwọn eléyìí kúfùrù ẹ̀rọ ọ̀dùn àwọn kó sí àwọn ọmọ ẹwà kí ń pè wọn ní aláìmọ̀kan aláìmọ̀kan lẹni tí ń kọ́ mẹ́sìn ọ wá ṣe nǹkan kan tó jẹ́ kúfùrù tí ìmá rẹ̀ tí ìdébẹ̀ yìí lẹ́fi mọ̀ ṣẹ̀rí inú àkídà jàbàtá àwọn akẹ́kẹ́ bẹ̀tọ́ yẹ pé eh, láti náà sọ́fún yẹn pé kíyàn sọ́ra fún ìmọ̀ gbọ́wà sí oníbídá ìwòrò yí pé kò tí ìmọ̀ tìtìkùtìbọ̀ lórí ni ó tìtìkùtìbọ̀ lórí wà lọ́dì jàbàtá gbà yí pé àtàwọn mẹ́lẹ́yìn rẹ̀ wọ́n gbà pé kódà béèyàn bá ń kéwú lọ́wọ́ gan yí ń kéwú lọ́wọ́ ṣùgbọ́n kò tí ìmọ̀ ìtumọ̀ yádù wàláì pé nítorí pé ìtumọ̀ tẹ̀fúwìdù ní kíyàn léyàn ma ìtumọ̀ ìròyìn ọlọ́run bá kan pé àgbọ́hẹ̀kú pé ọlọ́run bá lè kẹlẹ́ yọ́dùhàk tẹbá wá ní kí ní túnmọ̀ rẹ̀ tó bá ti lé wọn mọ́ báyìí káfìrì ni torí pé kò sí jáàlù níbi ọ̀rọ̀ àkídà olówó ọmọ tó pé tẹ̀fúwìdù ló kó sí yẹn wàláhì mú fọ́nà bá búra wàláì wàláì odò ayé ẹ̀tàn kí yá mà ní ẹ̀mà kàtàkùn ní tẹ̀fù èzò ẹni tó mà tún ma gbólóhùn yẹn kò wá fẹ́ fi ara ilẹ̀ fọ́lọ́hùn bá nítorí wípé kọ̀fẹ́ fi ròyìn yẹn ilẹ̀ fọ́lọ́hùn ó wá fà wọ́gọ̀ máàna ó fi ìtumọ̀ yẹn ti sọ́rọ̀ lọ́pọ̀lọ́ nìkan lọ́mọ tó gbàdé ó sì má àmọ́ nítorí pọ́n sáfù àti tí nǹkan yẹn rinlẹ̀ fọ́lọ́hùn bá ó wá fà wọ́gọ̀ máàna ní tẹ́pẹ́ ní mọ̀fá wíbù ni ẹni ẹni mọ̀fá wíbù ẹni tí bá ń ṣe báyìí ni mọ̀fá wíbù iṣẹ́ tó ṣe ẹni tafwid kí ẹjẹ́ tó ẹgbẹ́ kọ̀mọ̀túmà èdè lárúbáwá tẹ́ ẹ̀tọ́ yẹn kọ̀mọ̀túmà rẹ̀ pé dọ́hàk pé ìtànpẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀rin nígbàtí ọ̀gbọ́ lárúbáwá kọ̀mọ̀ pé ìtànpẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀rin ṣé ọlọ́run ọba yadhhak am la yadhhak sọ́nà ọba sẹ́mẹ́n ṣe dọ́hàk àbí kìí ṣe wálé wọn mọ́ ẹwà ni àà ó ti fọwọ́ di kèfèrí báwọn náà jí wá sàlàyé fún ọ kódà tọba tọba lè kú kí n tó kó tó gbàlàyé mi tán ó sì gbére nù náà àní jàbàtà fún rẹ̀ gẹ́ kó sí wàláì awábi jàbàtà lè rí pé ìjọ náà wà lẹ́tẹ́lá tó lọ́wọ́ ọ̀tún àbí ìlọ́wọ́ ọ̀tún olóhun ọ̀mà mú fọ́lọ̀bà tí hadith náà bẹnu sọ́lì rí pé kílta yàdé yí yẹ̀mí inú ọwọ́ ọlọ́wọ́ bá méjèèjì ọ̀tún ni jàbàtà lóhun ọ̀mà wàláì òkun rẹ̀ ti ara ẹ̀ ọmọ kan òun náà tó sọ fáwọn èèyàn lẹ́nujọ́ mẹ́ta yìí pé wàláì bí èèyàn bá fi lè mà tí ò bá fi lè ma ìtumọ̀ ìkan àwọn sífàtù ọlọ́run bá tí ò bá fi lè mà túmọ̀ rẹ̀ ó ti di káfíìr ó di káfíìr kọmọ túmọ̀ rẹ̀ ní kẹjẹ pé ọ mọ̀ ọkọ̀ fẹ́ ti rẹlẹ̀ fọ́lọ́run o bẹ́ẹ̀ wàláì wọ́n níbi tí mo tó lọ tún jìnà tàbátàgbà yí pé tíyàn bá mọ gbogbo àkídà ní ẹ̀mọ́ tí ò bá fi lè mọ̀ ń kéwú lọ́wọ́ ó sì gbìyànjú àti mọ̀ ṣùgbọ́n kọ̀ mọ̀ gbogbo ẹ̀ tó fi kú káàkiri ni wàláì mo fi ọlọ́wọ́n bá tí ẹ̀mí mi bẹ̀lọ́dọ̀ rẹ̀ búra mo fi ọlọ́wọ́n bá tẹ́mi mi bẹ̀lọ́dọ̀ rẹ̀ tó ní agbára gidi tó ní agbára kódà èmi ò tí ìtẹ́ ẹ̀rí ẹni tó sọ orí ìsọkúsọ sí jàbàtà sọ orí láyé nínú ẹ̀sìn ìtí rẹ̀ torí pé òjò pátápátá rẹ̀ ní steven dadesi wà láì òjò yẹnyẹ ìwà ń ba ìmọ̀ jẹ́ lọ kíyàn sọ pé gbogbo ẹni tí ò bá ma gbogbo ọ̀rọ̀ àkídà yẹnyẹ tó fi kú káàkiri ni ha wà láì kọ̀sẹ́ntọ́ sọ orí láyé in fact àwọn tí ó ń borí bọ́ jáde kúrò nínú kúfù wọ́n kéré gan wọ́n kéré gidi gan ohun gẹ́gẹ́ bó rẹ̀ ọmọ ṣe rí pẹ̀lú gẹ́gẹ́ bàbá sọ ẹ̀ gbogbo àwọn mẹ́lẹ́yìn rẹ̀ ti kàfàrọ̀ torí wà lọ́ gbogbo wọn mọ́ gbogbo tí jẹ́ àkídà sẹ́yẹyẹ tó bá sì dàbí irọ́ èyí mọ́ sọ pé kẹ́ jáde kásẹ̀ záàmù fún wọn wàláì mọ̀fọ́lọ́ bàbára tí ó bá ti exam márùn fún wọn ájì ilẹ̀ lómi lè fi pàṣẹ ọkàn nínú ọ̀rọ̀ àkídà náà wàláì wọ́n náà sì ṣe jàbàtà ọmọ pé jàbàtà gan tí ó ti kàfàrọ̀ ti ẹgbẹ̀ fúnra rẹ̀ wọ́n gan fúnra ẹ jàbàtà ti kàfàrọ̀ ẹ̀ ọ̀kan ma ní ìkan bẹ̀rẹ̀ àwọn jàbàtà wọ́n pè ní Muhammadu Kòròdú wàláì tí ẹ ṣe bá jẹ́ ó ní kàfàrọ̀ ìsìnkú wàlátàrà àmì eléyìí sọ wípé gbogbo ẹnikẹ́ni tí bá tó bá oníbídíà ṣe ayé tí ń rajà tí ń tajà pẹ̀lú oníbídíà ó ti di káfìrí ẹ̀ẹ́sàmùkó ti kàfàrọ̀ ààrẹ ọkàn bó oníbídíà ṣe ti tayé lásán ó lẹ́ni tó bá dé táì káfìrí ni wàláì mo fọ́nà wàláì ó lẹ́ni ọgá rẹ̀ rẹ̀ ìrẹsì lónà dìdì ẹ̀kọ̀wà nínú tí ma ń dò mínú ọgá rẹ̀ ń kọ́ ẹ̀ẹ́dà tí gbọ́nkátà ń sọ yí náà nílé ń dò mí sẹ́ ìkwáni náà ni àti jàbátà tòun àti gbogbo wàláyé ìkwáni júùn ni wọ́n ìkàfàrọ̀ àwọn èèyàn yóò dá láyé tí káwọn lè kwánu sí mú ní máa ń kàfàrọ̀ yẹn pé yẹn mú fẹ̀sí naam Israel ló ṣe lọ́dọ̀ tẹ́ ìkútù tí yẹn bá dé táì ni o káàkiri ní o jẹ́rìgbéwòwì àwọn eléyìí ká fárọ yẹn láyé ọbẹ̀ wàlá jẹ́rìgbétù fẹ́ ní ká fárọ ara rẹ̀ bí Muhammadu kòròdú ní jẹ́rìgbétù jẹ́ wàlá Muhammadu kòròdú ọmọ yìí ká fárọ yẹn láyé wàlá àyà ní ó sì mẹ́ já ah, ìkẹ́kẹ́ bẹ̀rí báyìí tí mo wàlá ìjọ́ tí mo tó gbọ́ ní jẹ́rin àbíjà ọ̀run búyí ti ha ha wàlá jàbàtà lọ́sọ̀ yẹn wàlá ìmọ̀fọ́nà àbúrà jẹ́rù pé ìgbọ́ orílẹ̀-èdè mi àjàbàtà ń kàfàrọ̀ èèyàn láyé wallahi wallahi ń kàfàrọ̀ èèyàn ní ayé ọlọ́run bá kọ́ bá sàánú jàbàtà wallahi ìta ń dùn mí ni wallahi tààlà bẹ́ẹ̀ jẹ́ wọn ni ń dùn mí gidi gan wallahi tààlà ẹ̀ lé mọ́ bí sí ń dùn mí tó ń dùn mí gan wallahi ń dùn mí burúkú burúkú ń ẹnìkan wá pè lórí fóònù ní bẹ́ẹ̀ níbàyìí ah. ẹnìkan wá pè lórí fóònù nípa Ibn Ghazali kí lẹ́fẹ́ sọ fún wa nípa rẹ̀ pé òun súnmọ́ Ibn Ghazali dáadáa so pé òun wá gbọ́ lẹ́kṣọ̀ yìí kan olóhun gbọ́ lẹ́kṣọ̀ yìí kan tẹ́ sọ wípé Ibn Ghazali o kèfèrí rẹ̀ ju ti Fir'aun lọ sẹ́yìn náà gbọ́rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn bí 10 minutes kì ni ó ní òun wá gbọ́rọ̀ yìí ó ní tẹ́sọ pé ní gọ̀zádí kèfèrí ẹjú ti fìrà lọ ní ọ̀rọ̀ yẹn wá wo lẹ́ni ohun tẹ̀kì sẹ́nìkan tó ń bẹ tó lè jẹ kèfèrí ju ibùn gọ̀zádí eh, ju fìrà lọ́nà lọ́wọ́ yá pé bò ló ṣe rí dẹ̀nkan kan wá bèèrè lọ́wọ́ àfá àjàwátá àbájáwá ní ọ wá nítorí pé òun súnmọ́ bùrù gọ̀zádí ibùdó gàdájì ọ̀pá alátẹ́ńkẹ́fẹ́ rí so púpọ̀ láọ̀kọ́ ìmọ̀kọ́ mú sí ni pé kò pé alátẹ́ńkẹ́fẹ́ rí àfáàsún nẹ̀ gidi ní sáàzọ̀ aláṣẹ́ ìfà àfáàsún nẹ̀ gidi tó gbádùn tààrà ní àfá aláṣẹ́fà àfá aláṣẹ́ náà nínú àwọn tó kúrò lọ́dọ̀ jàbàtà ní last year ni àbí ṣe year before last year last year last year náà nítorí pé ibùdó gàdájì ò pé sáàzọ̀ aláṣẹ́ sheikh aláṣẹ́ ní kéfèé yìí wallahi tallahi yóò dẹ̀dì káfìrì kò pé múfú múfú ẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ ni múfú yẹn àṣìfà kò pé múfú ní kẹfẹ̀rí náà lọ́bí wọ́n náà bí lọ́bí ọ́ lọ́bí wà láì ìkẹ́lẹ̀kẹ́ ìgbọ̀n múfú yẹn kò pé múfú ní kẹfẹ̀rí wàláì títí dìde tí bá gbọ́ kò sígbà tí mo gbọ́ láyé tátọ́ pé mo gbọ́ lánàá ààrẹ ní mọ́mọ́ tí wà látàláì ààrẹ tí wẹ́ pé tẹ̀wẹ́ ìrẹ́ mọ́ gbọ́ lánàá ojoojúmọ́ ní mọ́ ń wo ní etí mi wàláì kódà mi ò sọ pé ń wo létí mi èmi lọ tìtì káfíì báyìí mo tó ti di kúkúrú mẹ́tọ́ rẹ̀ mo tó kọ́ sí gbogbo nǹkan ni kúfúrú <laughs> bẹ́yàn bá tọ̀ látọ́jú ọba mọ́tọ̀ tọ̀ olè jí káfíì rẹ̀ rẹ̀ yàrá wàláì ẹlẹ́ẹ̀kẹta sábàdì àràgámọ̀ fún àwọn tí wọ́n sọ wípé ọmọ tí Khadiru pa tó sọ pọ́ ọmọ yẹ kèfèrí ni ọgbà pé kèfèrí làwọn ẹ̀yẹ náà ẹgbọ́n kan ní mo sọ ni àwọn tán gbà ipọ́ ọmọ tí Khadiru pa yẹ kèfèrí ni ọ̀kàfàrọ̀ àwọn ẹ̀yẹ nígbàtí Sheikh Abdul Hamid Al-Hajuri tó sì pè wọ́n ó ní wallahi ní òpin yẹn kèfèrí pẹ̀lú ọmọ yẹn o èmi òpin yẹn ń parọ́mọ́ mi ni o àwùláyì mùjìrìmùn àwùláyì mùjìrìmùn aláìsíyún mùdìrímún yẹ̀gbìmúnà àléyà yẹ̀gbìmúnà àléyà wọ́n ni wọ́n ń parọ́ mọ́ wọn olówó ọkọ̀ ọmọ yẹn ní ẹni tó bá pé ọmọ yẹn ní pé olóhun náà fi mọ́sára yẹn kàfàrọ̀ yẹn wallahi ó dẹ̀ ní nǹkan tí ibn ọkọ̀ ń bẹ lọ́wọ́ ọdún bí mo lè padà play rẹ̀ ní mo tí n bá tó tún gbọ́ ní ti wà ààrẹ tó máa ṣe torí lójoojúmọ́ níta mọ́ wọlé tí ìlú tẹ́gbẹ́tẹ́ ìyẹn bá ṣe ń gbọ́ nǹkan yẹ kí èèyàn àrùbọ̀ kìí rí bẹ̀rẹ̀ ti tèmi o because èmi sàmọ́ ń wò pé bọ́lọ́n ah, ah, ìyẹn ti máa ń jà ìyẹn ti máa ń wà láì mọ́kànlá bàbọ́ra ń wọ́ sí sí ni ẹwà rí ní tẹ́bá ìdù mo fi ọlọ́wà búra kò sí ẹni náà tí ó bà dáa rẹ̀ náà pé onídídí àní ọ̀rí jílẹ̀ jìnà sí wọ́n lè tó sẹ́ndì ọ̀rọ̀ àwọn àfáà méjì sí mi báyìí ọmọ kí n ṣe kọ̀rọ̀bẹ̀ nǹkan wàláì wọ́n ní ọ̀rí jí onídídí àní wọ́n tún sẹ́ndì àfáà kan sí ni again lánàá yàtọ̀ fún ọmọ kí n wàláì tó ti bẹ́ ìjàbá tó gbọ́ o èmi ò rí nkẹ̀kẹ́ tó fẹ́ràn ọmọ láyé wàláì tó ti rọ́dùkú kò sí nkẹ̀kẹ́ tó rán jàbàtá àdúà lọ́rùn àdúà pé ẹkẹ́ ní kẹ rí kẹlẹ́fẹ́ kó wá tó rán jàbàtá wàláì ó tẹ́lẹ̀ yìí ah! nígbẹ́ mo ti máa rí èèyàn ah! ẹ̀rí kẹ̀kẹ́ ọ̀rọ̀ àdúà àdúà lọ́rùn wàláì ẹ̀dá ẹ má jákẹ́ àdúwà o ẹ má jákẹ́ o wallahi ẹ má sàdúwà fún jàbàtà gidi gan o mo fi ọlọ́wà búra ẹ má sí àdúwà fún jàbàtà o hey jàbàtà ti ó ti ya ẹ̀hàn náà o ìnítàyé o wallahi mo fọ́lọ́wà búra ọ̀rọ̀ rẹ̀ kẹsà mọ́ àbíkọ́nà bá kó sàánú àwọn ọmọ ẹ̀yìn àfikọ́nà bá kó sànú wọn alhamdulillah pé ọlọ́run bá ń yọ àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn lásìkò táwà yìí ọlọ́run bá ń lo àbúbejì ní sábàbí láti yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lásìkò táwà yìí ṣe bá ń sìn so ka ẹnìkọ̀ọ̀kan àwọn tó kù yìí náà tàbájẹ̀bátá náà kú nú àwọn tọ́lọ́ba lè kéré lo ilé ní sábàbí dáadáa fún kọ́nà bá kó bá wa yọ wọn torí pé kọ́nà bá kó yọ tí wọ́n bá túbá wàláì wọ́n wúlò nù súnà wọ́n wúlò tó bá túbá kó òun ní jagbajagba yẹn àbájàbátá fún rẹ̀ ó wúlò ní súnà àwọn ọmọ rẹ̀ ní ó wúlò ní súnà torí bẹ́yìn tán jẹun in tó burú in tó ní agbára tó nira ni ẹ̀dàkùn tí súnà ní ọwà níwọ̀n lára súnà tó rọ le tẹ̀wé náà bá rí nǹkan tó jẹ́ jí wọ́n kà máa rún lọ ni àwọn òjì ẹ̀ ní wọ́n kà máa jẹ́ bí ẹ̀ ń jẹ kíní ni wọ́n kà máa wọ́n ti rún tó le tó nira tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ṣe yìí tó wá rọrùn ní so kọ́nà bá líkẹ́ kúrò kó bá wa dáhùn padà kọ́nà wa so a kọ́nà bá líkẹ́ lá kí ó sànú ẹnì kọ̀ọ̀kan wa náà kọ́nà bá kí ó mọ́jẹ kí àdánwò téyìn ó fi bọ́ sí ọwọ́ jàbàtá àtẹ́ ti ni tí fi padà tí ti ni tí padà lọ wa o ọlọ́mọdé kọ́kà àwọn mọ̀lẹ́bí wa o ọlọ́mọdé kọ́kà àwọn ọmọ wa o ọlọ́mọdé kọ́kà àwọn àmì rẹ̀ pọ̀ ohun tíyàn bá gidè kó síbẹ̀ wàhálà ní o wàhálà gidi ní bẹ́ẹ̀ nínú mọ̀lẹ́bí ẹ̀ nígbádùn rẹ̀ bẹ́ẹ̀ ní lọ́rẹ̀ wà láyẹ̀ nígbádùn rẹ̀ ọ̀tẹ́ di ọ̀tá sọ́lọ́ ní kó sànà wa ilé yìí náà ni a ìjú oní òní insha Allah tó bá di ọjọ́ mẹ́jọ الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب سبحانك اللهم وبحمدك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته